Hey guys, welcome to my channel, Gist Life. This is a channel that gives you latest vibes on trendy news, entertainment, music videos, politics, just new it across globe, just new it across globe. We are here to serve you better. Please kindly like, comment and subscribe to our channel. Don't forget to click on the notification bell for latest updates. But that's you, Yeah, nothing, guys. Much love from here. Laga, laga, laga, laga. Our Lord. ọmọ ẹ mi ò mo tún ti gbọ́ mi ní sọ pé mi ò gbọ́ àmọ́ mi ò ní sọ̀rọ̀ kankan asu. Hmm. <sighs> lórí network market yá mo ti wo mo ti fún wọn gbogbo kíní wọn sóye yìí ẹ lè wá kó bá mi àgbà ti dé independent ni wọ́n ti ń pè mí family house ìyàwó wa pé kí wá mọ ọmọ wọn láti ẹjọ́ ẹ̀ kí lẹ fẹ́ dá wa dúró fún wo bye bye to all the greatest gbogbo tẹ́yìn ṣe kiri gbélé gbàgbà tó bá wọ díẹ̀ mú mi tó bá ní are you student or not màá shine blocking ni mo ti múra ṣíṣẹ́ mi ń skills mo fẹ́ lọ lẹ́yìn màá lẹ́ni tó thirty nine ó dàbọ̀.